wal hadith rawahu ibnu hibban hadith yìí ibnu hibban ló gbà wá wàbáwàbá alayhi bi qawlihi bó sì ṣe bàwábà rẹ̀ tọ́pìkì tó fún hadith ni pé zikiru li ikhbar mímú àwọn èrò wá mímú àwọn ọ̀rọ̀ wá bí mustapha pé dájúdájú anabiwa àsìwáàtò lìkàfàrọ̀ wọ́n jẹ́ kànábì ò gbọ́ ohùn àwọn òkú haisu ounzi bati fi kuburi ya níbi tí wọ́n ti ń jẹ wọ́n yà lọ́wọ́ nítorí náà a lè gbọ́ ohùn òkú o rí níbi pé àwọn ọmọ ènìyàn a gbọ́ ohùn òkú láàyè méjèèjì nígbà tí wọ́n ń gbé lọ sínú tẹ́ àti nígbà tí wọ́n ń gbé wọnú tẹ́ tán híkàmù jẹ́lí ìlà àwọn òye tó gbọ́ngbọ́n wà bẹ́ẹ̀. قال الشيخ محمد بن صالح العثيمين رحمه الله قوله إلا الإنسان àlàyé lórí àdìsí pé إلا الإنسان ó ní àyàfi ènìyàn gbólóhùn àyàfi ènìyàn ní òní pé òun ò kú yàní anahu la yasma anahu la yasma òhádà síyà ìyẹn ni pé ọmọnìyàn ò ní gbọ́ ariwo náà wàdà àlìkàlì híkàmì àdìmà ìyẹn ó sì wà bẹ́ẹ̀ nítorí àwọn òye tó tóbi ni mẹ́nìà nínú rẹ̀ tá a fi gbọ́dọ̀ gbọ́ ohun òkú nù sàré awalan alákọ̀ọ́kọ́ máa ṣára ilé ìnàbí sallallahu alayhi wa sallam bìkọ́ọ̀lì ìntànẹ́bí náà tọ́ka sí gangan nínú ọ̀rọ̀ rẹ̀ pé láwùlà àǹtàdà fánù tí èèbá ga sí pé ẹ kàn mọ gbéra yín sí ní ẹ mọ gbéra yín sí ní ìsìn ni làdáwòtú làdáwòtú lọ́ha ayùsùnmí àkùn mìn àdábìlì kọ́bìrì ìbá bí ọlọ́run pé kó jẹ́ kẹ́yìn náà ó gbọ́ nínú ariwo ìyanu sàré àmọ́ tí bá bẹ lọ́n bẹ́ẹ̀ tọ́lọ́n bá gbà bẹ́ẹ̀ à nígbà tí mo fọwọ́ ra mi kó parun báyìí nù o. ẹlẹ́ẹ̀kejì anafi ìkìfà ìdáàlíkà sítìrọ̀ nílìmọ̀ yìí lára ikímọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni pé bọ́lọ́wọ́n bá ṣe fìyẹn pamọ́ ó jẹ́ bíbú àṣírí fún òkú ìkẹta anafi adamu ìsìn ágìlẹ̀ àlìyé bọ́lá wọn bò sí jẹ́ ká gbọ́ igbe ìyá àwọn òkú nù sàré fíhi adamu ìsìn ágìlẹ̀ àlìyé kò ní jẹ́ kí á wà nù hypertension kò ní jẹ́ kí àwọn aráalé òkú kọ́ wà nù kí ni o hypertension ìsìn ágìlẹ̀ kò ní jẹ́ ká wà nínú wàhálà ẹ̀mí liana ahlahu idha sami'u mayitahum yu'adhabu wa yasi nítorí pé tí àwọn ẹbí òkú tẹ́ bá fi lè gbọ́ tí wọ́n ń jẹ òkú wọn níyà tó kú wọ́n sì ń ké lam yastakiru wọn ò ní lè dúró mọ́ o ara wọn ò ní balẹ̀ mọ́ o. ẹlẹ́ẹ̀kẹrin ádámù takjìlì ahàlìyì lẹ́ánà nas yakulun hadha waladukum hadha abukum hadha akukum wàmà ashba dhalik bákan náà nínú àǹfààní kẹrin bẹ̀ ni pé kò ní í yọrí sí ká máa ká máa fi àwọn aráalé òkú Kama máa fi wọ́n ṣàwẹ́wà ká máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ká da dá wàdà wọn lẹ̀ pé kò tọ́ yín bí ọmọ yín tẹ̀ sí ní sukunu sáré o bàbá yín ní kígbe oróhùn arákùnrin yín ní pariwo òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yóò sọ di ọ̀rọ̀ tí wọ́n sọ di ọ̀rọ̀ tí wọ́n máa fi sọ̀rọ̀ sí ẹbí aláìsí. ìkarùn anana kọdínuhulik lára rẹ̀ ni pé a parẹ́ taba fi lè gbóhùn lè anaha sọ ihá lẹ́yìn sàtì hajjina torí pé ariwo kan ni tí ò rọrùn bali soiha qad tujib an tuskit min maalikiya kódà ariwo kan ni tó lè mú kí ọkàn ó jábọ́ kúrò ní ibi tọ́lọ́ ń so mọ́ fayamutu li insan aw yugsha alayhi tó lè wá ṣe sábàbí kọ́mọ nìyẹn gan tó wá kú tàbí kí kó dákú tábàfilé ń gbọ́ irú àwọn òun bẹ́ẹ̀ àǹfààní kẹfà tó tún rọ̀ mọ́ tá a fi gbọ́dọ̀ gbọ́ ohun òkú làwùsẹ́mi àná sọ̀rọ̀ ahùlá yàlẹ́mu àdàbí tí àwọn èèyàn bá lè gbọ́ ariwo àwọn èèyàn wọ̀nyẹn tí wọ́n ń jà ń yà ni tí wọ́n ń jẹ níyà ni làkàánà lè ìmán bí adábìlì kọ́bìr mìmbábìl ìmán bí ṣahada làmìmbábìl ìmán bìlìkọ́yì. àgàsí máa ń gbọ́ igbe ìjìyà àwọn tí ń bẹnu sàárè ni àgàsí pé ibi tá a ti máa tírìtì ọ̀rọ̀ ìyanu sàárè yóò máa jẹ́ ní ojúpọ̀nà bi shahada ìgbàgbẹ́ mímbábìlì imani bil gaib kò ní í jẹ́ agbọ́n ni ìgbàgbọ́ sí ìkọ̀kọ̀ wàyí náà ìdí ń tẹ̀ fúdù maslahatul imtihan nígbà náà àdánwò tọ́lọ́ ń dá sílé ayé kóun ọ̀dàn wa wò ọmọ àjábọ̀ rẹ lẹ́ẹ̀ torí pé tẹ́lá ti sin ẹnìkan nu fámìlì yín tó ní oró àyà ilé o wọn ò ní sọ fún ọ pé kọ wá kírun mọ́tò fi wá kírun. ẹnìkan ò ní wá sí òní tá a máa ń gbòòrò mọ́ so ẹnì jẹ́ káwọn àpò orí wá sí mọ́nu ilẹ̀kùn wá sí ó tì pa torí pé nígbà tẹ́ ti gbọ́ ohun òkú nù sàréè àṣírí ẹ̀zámù àlìkìyámà ó ti tú sí lọ́wọ́ nù. lè anna nas sáfà yuminun bímọ ṣahadu kọtíán torí báwọn èèyàn wọ́n padà gbàgbọ́ ìtàn bá ti rí báyìí ó nítumọ̀ sí wọn wọ́n rí tíyà ń jẹ́ ó yá wọn láà kí wọ́n gbà yẹn gbọ́ láàkín ìdàkánà gọ́ ìbànárì ṣùgbọ́n ńgbà tó bá farapamọ́ fún wọn tí wọn ò gbọ́ ohùn ohùn ariwo wàlámùyà alámù wàlámùyà alámù bíhì tí wọn ò sì mọ nǹkan kan tí ń ṣẹlẹ̀ ńlá à ń tọrí kele kaba bí kò ṣe túrú àdìsí tálísì bá mú wá pé gẹ́gẹ́ bá a ṣe rí yẹ́yí àdìsí kan tó ní ànábì wà lẹ́gbẹ̀ẹ́ ògiri ilé àwọn kan o wọ́n sì ń jẹ àwọn òkú yẹn ń yà lọ́wọ́ o tánàbí fi ti ara rẹ̀ gbọ́ o ẹ̀ẹ́n ìyẹn ló fi mọ́ ọmọ pé nǹkan bẹ inú sàréè sọ́ra mimbabili ìmánì bílígọ́ì nígbà náà wọ́n máa wá di ara ẹ̀kọ́ tá a mọ̀ kọ́ ní abẹ́ ìgbàgbọ́ sí kọ̀kọ̀ ohun tí wọ́n sọ láàrin ni pé tá a bá ń sọ nípa nu sàárè a sọ lẹ́ẹ̀kan pé ibi tọ́mọ rẹ̀ yóò ti lọ́mọ sẹ̀mí lẹ́yìn ikú ní barisak ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ni yóò àkú òní kọ̀kọ̀ tó bá ti di pé àwọn èèyàn ṣe kí ni wọ́n ń gbọ́ ohun òkú tí ń jẹ̀yà wọ́n ń gbọ́ nínú sàárè yìí so ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n tó mu wá nínú fatawa sheku wa sọ́ọ́lì ubunu fẹ̀mín ubunu eh, sọ́ọ́lì fẹ̀mín ọ̀rọ̀ kẹta wọ́n ní sẹ́yìn ẹ̀rí ẹni tó bá wá ń sọ pé òun lágbára láti gbọ́ ohùn àwọn òkú nínú sàárè wọn wàá nahu yàrá ọ̀hún àti pé dájúdájú òun rí wọn wàyàtà hádà fọmọ́ àhùn àti pé òun bá wọn sọ̀rọ̀ fàwọ́ ayẹ́kẹ́dọ̀ fèdà nìkà wọ́n ní gbogbo tó sọ pátá irọ́ ni òkúrọ́ ni irọ́ ni ń pa àwọn mùlábàṣọ́nà alẹ́ yìí tàbẹ́ ntọ́rọ̀ ti dojúrú mọ́ lọ́wọ́ ní sọ bẹ́ẹ̀ ntọ́rọ̀ ẹ̀ ti dàrú wa ìnàmà yàrá aṣàyà àti yìnyín ẹni tí ń rí ni àwọn èṣù o kò o àwọn àlìjẹ̀nu ni ṣéwù wò ló ń rí o kò lè gbóhùn òkú o kò lè bá wọn sọ̀rọ̀ o tàtàmà sàdàláhù pèsòrà tẹlẹ àmúwáàdì àwọn èṣù yìí àwọn ni wọ́n wá gbé àwòrán òkú wọ̀ àwòtò khatibuhu bí aṣíwáàtìyà tàbí àwọn èṣù ni wọ́n ń bá a sọ̀rọ̀ pẹ̀lú ohun òkú tí wọ́n ń sin òkú jẹ tó fi lérò pé òkú ní bóun sọ̀rọ̀ wàtàlábàṣà àlẹ́ yìí ọ̀rọ̀ ti wá dojúrú mọ́ lọ́wọ́ wàhùwà yòlábísú alanas òun náà wá ń dojú ọ̀rọ̀ ọ̀rú mọ́ àwọn èèyàn lọ́wọ́ òun ń gba èrò tó dojúrú wá èrò tó dojúrú lòun náà tó wá ń gbé lé àwọn èèyàn lọ́wọ́ àwọn èṣù kan àwọn ni wọ́n lọ yá ohun àwọn òkú yẹn lò ṣé ohun ìjọra wọn lé ayé ni ohun mọ́ jọra wọn ìrísí gan mọ́ jọra wọn so àlìjẹ̀nù wa láǹfààní kó fi ohun olóhùn sọ̀rọ̀ àlìjẹ̀nù láǹfààní kó gbé àwa aláwọ̀ wọ̀ àfa wa sheikhul islam bulu tẹ̀mí yàrá ìmọ̀ ọ̀lọ́ ẹ̀gbọ́n tó sọ wàlíhàdà yaasul indalkubur libadi nas minikitobin yasimauhu wọn ní nítorí eléyìí a máa ṣẹlẹ̀ sí àwọn èèyàn nídìí sàárè tí àwọn kan máa gbọ́ ohùn wàṣàkṣin yàrá tàbí tí ó tiẹ̀ rí ẹnìkan báyìí tó ló ti kú tí ó fojú ara ẹ̀ rí báyìí wàtàsárufu àjì tí àwọn nǹkan èèmọ̀ àwọn nǹkan kàyéfì tí ó sì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa yẹ lónù anáhùn mílíọ̀nùmáyì ní nǹkan tí wọ́n máa lérò pé ọ̀dọ̀ látọ̀dọ̀ òkú ni àwọn nǹkan wọ̀nyẹn ti wá wàkọ́dí yẹ kó mílíọ̀nùjẹ́ ni wọ́n ṣe ra tẹ́lẹ̀ àfáà ní nǹkan wọ̀nyẹn sì rèé ọ̀dọ̀ àlìjẹ̀nù àti àwọn èṣù ló ti wá mẹ́sìlú àyàrọ̀ lẹ́kọ̀bù kọ̀nìṣàkọ̀ bíi kí èèyàn jókòó báyìí kẹ́sì rí sáré kó sì yanu pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lẹ́ẹ̀kan náà àlìjẹ̀nu ló dé tèwọ̀n tí ẹ̀kí bàbá kan náà sọ pé àwọn sí ìyàwó òun àwọn tí kò ń jókòó tí sáré fi yanu ètè àlìjẹ̀nu ni wàkọ́rọ́gà mẹ́ni wàkọ́rọ́gà mẹ́ni wà lè òkú tí ó sì jáde tí ó dìde ńbẹ wàkàlámàwù tí ó bá sọ̀rọ̀ wà á nakọ̀ wù tí ó tún dì má. wàhádà yúrọ̀ ẹ̀ńdà kùbúrú ní àmbíyà wà gọ́ irihim sẹ́ẹ̀rí ń tá a sọ yìí àwọn èèyàn máa láwọn rí níbi sàárè àwọn ànábì ọlọ́run àti sàárè ẹlòmíì wà ìnàmà huwa ṣàìtọ́n wà ìnàmà huwa ṣàìtọ́n èṣù ni ó fàyínà ṣàìtọ́n náà yatasọ́wárù bí súwárìlẹ̀ ìsàn èṣù òní máa ń gbé àwòrán ènìyàn wọ̀ wàyẹ̀dáì àhàdùhùm ànáhùn nàbíyù fúlàn tó bá wá gbé àwọ̀ ẹnìkan wọ̀ ẹni tó bá gbáwọ̀ rẹ̀ yẹn wọ̀ yọ wà má àlùjànnú wa máa sọ pé òun ni ànábì làgbájá àwọn sheikh fúlàn ó lè ní òun ni shehu làgbájá wàyẹ̀kúnù káàdìbàǹfì dáàlíkà òkùrọ̀ sì ní níbi tí ń sọ yẹn wàfi háàdàlìbà mìnàlìwàkọ́ ẹ̀yìn máa yẹ̀dí ikú háàdàlìmọ́ òdì wà ń dìkìrì ṣẹ́ẹ̀rì wàfi háàdàlìbà níbi ọ̀rọ̀ tá à ń sọ yìí níbi ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí mìnàlìwàkọ́ nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ kó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ máa yẹ̀dí ikú háàdàlìmọ́ òdì wà ń yìí tá a bá ní ká máa mú wá ní ààyè yìí tá a bá ní ká máa sọ pé lágbájá ó náà rókù kan báyìí tàmẹ̀dò ó náà rí gba báyìí amọ̀rin ó náà rókù kan báyìí yóò sù wá níbi tí wọ́n ti pọ̀ dé wàhíyà kàfi ìrọ̀jì dání ó ti pọ̀ gan-an ni ẹwà ẹwà sẹ́kù gbónú tẹ̀míyà seven hundred years ago làwọn èèyàn ti ń parọ́ kókùn wọn sọ̀rọ̀ walijahil aláìmọ̀kan yẹzùnù anazalika lẹ́dìrọ̀ áwù aláìmọ̀kan ni ó lérò pé n tó ń rí yẹn kọ̀dìkálága mínàlì kọ́búrì tó jáde láti inú sàré wà ánákọ̀wù tó dì mọ́ àwòkàlámọ̀wù tó bá sọ̀rọ̀ aláìmọ̀kan yóò lérò pé húwàlì mọ̀kìbúrù yóò lérò pé òkúta wọn sin mo rò pé ń gbọ́n táwọn afáàn sọ ní ìsìn kọ́ ọ má lọ bọ́ sínú fìtínà wọ́n ń sọ ní ìsìn wípé àwọn èèyàn á máa lọ sídìí sàárè tí sàárè ó yanu tí nǹkan kan ó dìde ń bẹ̀ ní àwòrán òkú tí wọ́n sin tí ó máa ní òun ni bàbá rẹ̀ òun tó bá kí ọ ni tàbí ni ànábì sọ́ọ́líù tàbí ni ànábì Ibrahimu awo nabi taba nabi awo sọọli wagairihima tabẹ nire báyìí lòun ṣe walimumin ẹ ma gbọ́ o níbẹ̀rẹ̀ àfààní àfààní walijahi aláìmọ̀kan yẹnzónù yóò lérò yóò gbà pé ntòun rí yẹn tó jáde nínú sàréè tó dì mọ́ òun gbàgì tó bá òun sọ̀rọ̀ aláìmọ̀kan kà á sí kíni alimakiburu yóò kà sókù táwọn sin walimumin yaalamu anahu shaitan onígbàgbọ́ òdodo mọ̀ pé èṣù ni.